àdúrà láàrin ogójì ìṣẹ́jú. One want to pray upon up, uh, eh, within forty minutes. Mo ti deal. I'm deal. Mo ṣe kí ni? I'm deal. Mo ti deal. I'm due. Mo sọ fún àwọn tá a wá sí program jọ níjẹta. I told those that came to program three days ago. Mo ní Olúwa sọ fún mi pé. The Lord told me. Ọmọ. Son àwọn kan ti díù fún àwọn ìyanu kan. some are due for some miracles. díù eléǹbó bí mo ṣe gbọ́ eléǹbó la ṣe gbà. the way I heard it in English as I was going to pray it. wàá mọ̀ pé olúwa mo ti díù o. you be shouting Lord I'm due. wọ́n lọ́mọ tó díù fún. you know what you are due for. amen. amen. praise the Lord. hallelujah n fẹ́ gbàdúrà fún ní. that's what I want to say. ṣé mo ráwọ̀ tó ti deal fáwọn ìyanu kan bí. do I see those that are due for one miracle. mi ò rọ́wọ́ rẹ̀. I don't see your hand. o ti deal fún ọmọ wọn kẹ́ pé ẹ mọ̀ ti deal fún mi. you know that you are due for Amen. something. <laughs> ìgbà tá a jì ní mọ́tò. when we don't have. àwa ìgbó olókè lọ béèrè mọ́tò. We don't travel to Monte Jaso. Ọjọ́ kan àwọn ọmọdédé yí àdúrà padà. One day the children just take their time. Ẹ wo ajé ajé ajé deal fún mọ́tò. We are due for mọ́tò. A gbọ́dọ̀ gbàdúrà mọ́tò. We must pray for mọ́tò. Ẹ lọ mọ́ ọjà. Go and be praying it. Olúwa pèsè mọ́tò. A ti deal. Lord provide motor we are due. Ẹ̀yin kan ti deal fún ilé. Some of you are due for house. Ẹ̀yin kan ti deal fún mọ́tò. Some are due for motor. Ẹ̀yin kan ti deal fún ìgbéyàwó. Some are due for marriage. Ẹ̀yin kan ti deal fún promotion. Some are due for promotion. Ẹ̀yin kan ti deal fún visa. Some are due for visa. Oríṣiríṣi àwọn kan ti deal fún wègbélú àwọn tí wọ́n ń gbé Nàìjíríà. Some are due. Wọ́n ti pẹ́ lẹ́nu ẹ̀. They are long in need. Ẹ̀sà, ń tẹ̀yàn bá ti pẹ́ lẹ́nu rẹ̀ títí ń lé What you are still long pursuing is what we call deal. Dìde lórí ẹsẹ̀. Rise on your feet. Ṣé o ti dé Are you ready? Ó ti ta kókó. Ẹ mi dìde. Ó ti ta kókó. Ẹ mi dìde mo ti wà lẹ́nu ọ̀nà lọ́jọ́ tó ti pẹ́ pétérù jóhánù ló gbárọ̀ dìde ọlọ́run tí mo ń sìn wá gbé mi dìde sátìmọ́ ó ti ta kókó ẹ gbé mi dìde ó ti ta kókó ẹ mi dìde. ọwọ́ rẹ dà. mo ti wà lẹ́nu ọ̀nà lọ́jọ́ tó ti pẹ́. pétérù Jòhánù ló gbọ́rọ̀ dìde. ọlọ́run tí mo sìn wá gbé mi dìde. ó ti ta kókó. ó ti díù ló ń jẹ́ bẹ́ẹ̀. wá gbé mi dìde. kòkòrò. Wọ́n débi dìde, ó ti wà lẹ́nu ọ̀nà lọ́jọ́ tó ti pẹ́ pé pẹ̀lú jó àdùn. Ló bá rọ dìde, ọlọ́run sí mọ́ sí, wọ́n débi dìde. Mo fẹ́ kó múra lọ́lẹ́. I want to be three years tonight. Àkókò wọn ò Your time is not much. Ó ti dá koko. Ẹgbẹ́ mi dìde. Ó ti dá koko. Ẹgbẹ́ mi dìde. Mo ti wà lẹ́nu ọ̀nà lọ́jọ́ tó ti pẹ́. Pétérù Jóhánù ló dárọ̀ dìde. Ọlọ́run tí mo sì pàdé mi dìde. Ó ti sá. Hallelujah. Raja wájú mi dìde. ọlọ́run tí ah! mo fi wájú mi dìde. ọlọ́run tí mo sì wájú mi dìde. ọlọ́run tí mo sì wájú mi dìde. ọlọ́run tí mo sì wájú mi dìde. ọlọ́run. sì wá gbé mi dìde. Ọlọ́run tí mo sì wá gbé mi dìde. Ọlọ́run tí mo sì wá gbé mi dìde. Ọlọ́run tí mo sì wá gbé mi dìde. Ọlọ́run tí mo sì wá gbé mi dìde. Ọlọ́run tí mo sì wá gbé mi dìde. Ọlọ́run tí mo sì wá gbé mi dìde. Àṣà, kí á gbàdúrà. Let's pray mi kì í ṣe fún gbogbo ènìyàn. Uh, the prayer of tonight is not meant for everybody. Àwọn tó ti deal is for those that are due. Bí wọ́n bá wà nílé If they are in office. Wọ́n á ní àwọn wo ló ti due. They will say who are due. Tọ́ bá wà ní ibì kan. When they are in a place. Ibùkan àwọn olóyún. Even the pregnant women. Wọ́n lẹ́yìn ìjàmbá ti due fún delivery. They will say those that are due for delivery. Èmi wí lórúkọ Olúwa. I send the name of the Lord. Gbogbo tó ti due fún. Everything you are due for. Kí ọkọ tó jáde kúrò ní pàdé. Before you leave this program. Báyìí ni mo wí lórúkọ Olúwa. Thou say in the name of the Lord. Wà á bẹ̀rẹ̀ sí ní gbèsè lórúkọ Jésù. We begin to do them, amen. Mo ní á bẹ̀rẹ̀ sí ní rọrùn fún ọ lórúkọ Jésù. It begin to be easy for you in Jesus' name. Wà á bẹ̀rẹ̀ sí ní gbà á lórúkọ Jésù. You begin to be receive them in Jesus' name, amen. Ẹ ké lóòrùn lára. Shout on top. Ẹ kígbe. Shout. Mo ní nínú Bíbélì mi. I saw it in the, my Bible. Nínú ìwé Genesis orí kẹẹ̀dógún. In the book of Genesis chapter fifteen. Ẹsẹ̀ kejì rẹ̀. Verse two. Da eh, Joseph uh, Abraham pariwo sólúwa. Abraham shout unto the Lord. Ó Lásárì ni ó wàá jogún lé mi. Èzé Lásárì that possess my home. Olúwa èmi ń lọ ní àìlọ́mọ. Lord I'm going without a child. Àwọn lọ tó ṣètò ọmọ tó ṣèlérí. When are you going to give me the child you promised? Ìyẹn ni pé Abraham sọ pé òun ti dìú. Abraham said is due. Inú ìwé Genesis orí ọgbẹ́sẹ̀ ọgbọ̀n. In the book of Genesis chapter thirty verse thirty. Jacob ké sí Lábánì. Jacob chat unto Laban. Ìgbà wo lèmi ó tó pèsè fún ilé? When will I provide for my home? Ìyẹn ni pé mo ti due àti lọ. That means I'm due to go. Tó bá ka first Samuel. If you read the book of first Samuel. Chapter one. Orí kìíní. Anna kígbe pé mo ti due. Anna cried that I'm due. Ẹ ké gbogbo ènìyàn. You will shout everybody. Wà á ní Ọlọ́run ẹlẹ́dàá mi o. You say my God my creator. Mo ti due fún ìyanu mi. I'm due for my miracle. Kì í lé mi lọ́wọ́. Amen. Ó léwu bá ṣe kéèyàn. It is dangerous the way you shout. Speak out. sọ̀rọ̀ bí àlàyé. Speak like a living. Ọlọ́run mi mo ti díù. My God I'm due. Ẹgbẹ́ o. Listen. Ìgbé ẹni tó bá díù yàtọ̀ sí ẹni tí ò díù o. The cry of the one that is due different from the one that is yet to be due. Ẹni tó bá lóyún ọdún kan àbọ̀. He that is pregnant for one and a half year. Yóò ṣe ké yàtọ̀ sí ẹni tí ó lóyún mẹ́jọ. The way she will cry will be different from the. Olú ẹ̀mí ti díù. Lord I'm due. Ẹ̀yin ọmọbìnrin mi ẹ sọ̀rọ̀. The my ladies stock. Mo ti dín ilé bàbá mi. I'm doing my father's house. Ilé ọkọ ń pè mí. The husband now is calling me. Níbo lọ́kọ mi wà? Where is my husband? Ẹ jẹ́ ẹnìkan sọ̀rọ̀. Let someone speak. Mo ti dín ní level bí tí mo wà. I'm doing the level I am. Ìgbà mi gbọ́dọ̀ yí padà two thousand and nineteen. My story must change in twenty Those that have understanding. Mo ti dín fún ìyanu ní àkúrà. Aha! sọ̀rọ̀ báyìí. You are not praying now. Mo ti dín fún ìyanu mi lọ́dún yìí. I'm due for my miracle this year. Mo ti dín. I'm due. Mo ti dín. I'm due. Mo ti dín. I'm due. Mo ti dín. I'm due. Ẹ sọ̀rọ̀. Pray. fún mi. I'm due for my miracle. Jésù Olúwa wa. Amen. Má wo ti state of anything. Ẹ má wo ti bí ipò kan ti ipò ti rí. Má wo ti ipò ẹ àbí. Don't look at your status. Ara ẹ̀ ń béèrè àbọ̀wọ́ ẹ̀ ń béèrè. Or your body is acting. Báà mọ̀ jẹ́ kí ẹnu rẹ̀ ó béèrè. Don't allow your mouth to act. Amen. Amen. Ohun rẹ̀ la nílò báyìí. We need your voice now. Títí tá a fi máa parí ìpàdé. Till we finish this program. Ohùn lọ́run fẹ́ gbọ́. It is your voice the heaven want to hear. Bàbá Kàdédé súnlẹ̀ tí ò sí nǹkan kan. If you sleep down without talking. Kò lè mú miracle jáde. It will not bring out miracle. Ohùn rẹ báyìí. Your lọ́run fẹ́ recognize. is what heaven want to recognize. lọ́tọ́ bá sọ pé láàárọ̀ ọjọ́ friday pé àjọ gbàwẹ̀ ni àjọ gbàwẹ̀ ni. if you are saying it on monday or friday that you fast and you did not talk. kò sí result o. there is no result. ohùn rẹ gẹ́gẹ́ báyìí. your voice. ni ọ̀run nílò báyìí. is what heaven needs now. ẹ ké. shout. ẹ sọ̀rọ̀. speak out. torí bí ìgbà tó ń fi àwẹ̀ ṣe competition ni wọ́n ń ṣe tiẹ̀. it's as if you are making fasting competition use it to receive miracles. if you can fast for 100 and without miracles, meaningless. you are just dieting. Lord. Èmi due I'm due. I'm due. I'm due. Don't let me mention what I'm due for. I'm due for some powers and anointing. Mo due fún àwọn cathedral I'm due for some cathedral àwọn bọ́ọ̀sì bọ́ọ̀sì yìí àwọn bọ́ọ̀sì yìí ò ṣiṣẹ́ mọ́ àwọn bọ́ọ̀sì yìí àdéjáde bọ́ọ̀sì yìí. this one are dating. ó yẹ kí wọ́n ti fi lọ ṣe fíìmù but irú ti a ní brand new bus brand new brand bus àwọn brand new tíálẹ̀dà down leather. àti díì fún ní church yìí. we are due for a big meeting. lift up your two hands. ẹ kígbe. shout. kí ni tó ti díì fún. all are those things you are due jẹ́ pọ̀ olúwa mo gbọ́. if it is the first of God I hear. kò sẹ́ni tó máa ké tí ò ní dánú. there is no one that will shout that will not. olúwa mo ti díì fún ìyanu báyìí. Lord I'm due for this miracle. ìwọ ni o dárúkọ ẹ. the one that should mention them. mo ti díì. my God mo ti dùn kí iná dá Lord, náà pray. mo ti dín fún ìyanu mi. mo ti dín. èmi ti dín. Lord, I'm due. I'm due for that heavy anointing. Open your mouth and pray. Lepra. I will do, Multitude. do. I'm tired of the folly. ó ti dín fókè. sọ̀rọ̀ olúwa mo ti dín. pray lord i'm due. alágbára nínú àwọn ọ̀run. mighty in heavens. mo ti do fún ìgbéga mi. I'm due for my promotion. Yàrá ìwọlé sọ̀yà. Mo ti dùn. I'm due. Jésù Olúwa wa. Jesus Christ our Lord. Ẹ̀yin tá ń gbá yẹn máa rí ìyanu o. Those that are praying in miracle amen. Ẹ gbọ́ mi. Listen. Àdúrà yẹn kì í ṣe fún gbogbo ènìyàn. Your the prayer is not meant for everybody. Ẹ gbọ́ pé mo tún tún sọ. I repeat it. Ó wà fún àwọn tó ń lé nǹkan. It's meant for those that are pursuing something. Àwọn tó ń ṣe kí ni? Pursuing something. Kí ni tó ń lé? What is that thing you are pursuing? Èmi ti deal. I'm due. Amen. Amen. Àwọn kan àwọn kan wà tí ò bá yẹ̀yàn kò There are something that if you are not worth of it it's not worth of you. Kò yẹ tí ò bá ti yẹ̀yàn kò ṣe kí ni. What does not praise you is not worth of you. Bóyá àwọn ọmọ pé arágun burúkú kan ni pé kí èèyàn ó di kóòtù tó fáìn gan báyìí. Don't you know that part of the part battle to wear a coat. A good coat. Ọ̀ àbọ̀ sórí ọ̀kadà. And then. All administration. Wọ́n ní dáàdì ń bọ̀. Say you are going for oh, administration, daddy come and you come down from uh, bike. Dáàdì náà dà. Wọ́n náà lọ bọ́ọ̀dà They will be looking at you with anointing of Okada. Even if you are bringing a fire. Tó bá jẹ́ sí ṣọ́ọ̀ṣì tó ti ń fún yàn lọ́nà rédíò. Even if it church that give you. Kọ́ ṣe dìde máa gbogbo church wo ṣubú lulẹ̀ kí wọ́n ti dìde. Tàbí àbá lọ owó ọ̀kadà wọn fún They will give you the bike feet back. Kì í ṣe tó fi measure ministry nìyẹn o. That's not what they used to measure But ministry. Let me tell you. Ẹ jẹ́ n Car is not a it's, it's just a it is it is an instrument in in the hand of the pastors. Ó jẹ́ irinṣẹ́ lọ́wọ́ olùṣọ́ You might not know. Ẹ lè má mọ̀. I met the pastors in in the workshop of our deacon sometimes ago mo pàdé olùṣàgùntàn kan ní wọn. mi ò tẹ fẹ́ ra mọ́tò igan ọ̀kadà mo fẹ́ rà mo ní sá gbé ọ̀kadà gan àti báàbù yín gan nínú òjò àti ìyàwó yẹn gbé ẹgbẹ́ ẹgbẹ́ lọ́wọ́ sí. you and your wife be taking your. wọ́n to church. ọ rí pé báàbù ló wet. you say that your bible will be wet. you can't go far. ẹ ò lè lọ jìnnà. Busari was telling us here, I mean, I ministered in 30 places. He was coming from Oma. Eh, from, from that, let him be carry Okada and come like that. Kọ́ àmọ́ gbé ọ̀kadà lọ báyẹn ṣó ṣe Is it going to possible? Show ṣe é ṣe. Kọ́ àwọn sọ irú àwọn oh four oh six. You are not talking of four four. Ẹgbẹ́ méjèèjì sókè. Lift up your two. Ẹ pariwo. Shout. I'm telling you the reality. Mo sọ òtítọ́ fún yín. There are some things you are due for. Àwọn kankan wà tí ẹ ti yẹ fún. There are some countries that they are waiting for you. Àwọn orílẹ̀-èdè kan wà tó ń dúró dè yín. Olúwa èmi ti dìú. Lord I'm due. Ẹ̀yin ajá ń wojú Ọlọ́run fún ọmọ. Those of you looking at the face of God for child. Àkókò yìí máa gba mo sọ pé ìwọ nù yìí mo mọ̀ pé o ti dìú. Right now be beating your stomach that you this stomach I know you are due. Take your child. Okay. Shout. Mo ti dìú am due. Ìṣẹ̀dá mi kún lè mi rẹ́ǹtì. My creator lived the rented house. Ẹyin tẹ́ ò tí ì kọ́lé ni mò ń bá wí. Those are yet to build their house. Olúwa mo ti dìú. Lord I'm due. Fún mi ní ìyẹnu mi àṣẹ. Mo ti dìú. ti dìú mo ti mostra ele. èmi ti díù fún mi ní kọ́kọ́rọ́ mi fún mi ní ìgbéga mi. Jésù Olúwa wa. Amen. I know somebody. Mo come. His cry always is that. Ìpè rẹ̀ ní ìgbà gbogbo ni. I'm not in the position I am. Mi ò sí ní ipò tí mo yẹ kí n wà. I'm not in the right position. Mi ò sí ní ibi tí ó yẹ kí n wà. I know my level. Mo mọ ìpele tí mo dùn. And truly. Ní tòótọ́. You see when you are in, in another country for good ten years without any resident permit nígbà tó bá wà ní orílẹ̀-èdè mi láì ní ìwé ìdélù. anything can happen. Mm, ohunkóhun ló lè ṣẹlẹ̀. And you see someone for some month that been there and God have granted the person paper. O sì rẹ́ nìkan tó wà ń bẹ̀ fún bí oṣù mélòó tí Ọlọ́run sì ti gba ìwé ìgbélú fún. But those that have been there for ten years will be crying. Àwọn tó sì ti wà ń bẹ̀ fọdún mẹ́wàá mọ̀ ké. How do you want to do my own? Má lọ fẹ́ ṣe tèmi. They have dealt. Wọ́n ti deal. Some people should have been upgraded. Ọ̀pọ̀ ló yẹ kí a ti gbé ga. Even in their office. Nínú ibi tí wọ́n ti ń ṣiṣẹ́. I told you about the promotion of our, one of our members here. Mo sọ nípa ti ìgbéga ẹnìkan nínú àwọn ìjọ wa níbí. Except for eight years I have not been promoted. Fún ọdún mẹ́jọ ni wọn ò fún mi ní ìgbéga. He just got the promotion last week. Wọ́n ṣe mú wa ní ọ̀sẹ̀ tí kò já. Kí ni ìwọ náà ti deal fún? What are those things you are due for? Gbé ọmọ méjèèjì sókè. Lift up two hands. Ẹ gbọ́ mẹ́sẹ̀gì yìí kì í ṣe mo kì í ṣe pé kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. This message is not that what I want to talk upon. Ohun tí wòlíì gbọ́ yàtọ̀ sí ohun tí wòlíì fẹ́ ṣe. The voice prophet heard is different from what the prophet want to do. Mo sọ fún wa kì í ṣe tí ohun tí mo gbọ́ ni. is what I heard. mo lè sọ fún ọjọ́ yẹn mo ní olúwa ni pé àwọn àkàn ti deal. the Lord said some of us are deal. olóòlù ẹlẹ́ bá mi sọ̀rọ̀ kí ẹ̀rí mọ́ tẹ̀lé. There is not what the Lord will tell me without testimony backing it up. Ẹni tí wàá ní ẹ̀rí yẹn wá olúwa lọ èmi wàá mọ̀ èmi ò lọ. The owner of the testimony I don't know. Ìwọ ni kò múra. You are the one that should be serious. Ẹ̀yin mélòó lẹ ti deal? How many of you are deal? Ẹ súnmọ́ mi. Move close to me. Wọ́n kí ṣe ó gbẹ̀yàn. Ọ̀dà tí bá tẹ bá débi ni wọ́n ní kí lọ deal fún kan. What are those things you are due for? Kí ni a due fún? What are those things we are due for? Ìbéèrè àkọ́kọ́. What that's the first question. Amen. Hallelujah. I didn't know what she knows about that. Amen. Amen. Everybody has something he has due for. Gbogbo ènìyàn ló ní ohun tí ó ti yẹ fún. Take a step of faith. Gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. As you've come forward. Bó ti wá síwájú. Present that case in the spirit. Sọ nínú ẹ̀mí, gbé kalẹ̀ nínú ẹ̀mí. Present it in the spirit. Gbé e kalẹ̀ nínú ẹ̀mí. I will call a prayer. Màá pe kókó àdúrà. Gbé ọmọ méjèèjì sókè. Lift up your two hands. Kọrin yìí pẹ̀lú mi. Sing this song with me. Ọjọ́ orí lọ, àkókò mi lọ, ìgbà mi lọ díẹ̀díẹ̀, ògo mi dà. Sórí ògo tí mo pè yẹn, mo fi wé tó díù fún. The glory I called, I compare it with what you are due for. Torí tó díù fún yẹn, mo pè tó lè kí ọ oríire lé lórí. Because what you are due for is what they can congratulate you upon. Ẹ jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀. Let someone speak out. Ìgbẹ́ pé èèyàn lẹ́rìí èmi á lẹ́rìí eléyìí o. If nobody has testimony, I have testimony of this one. Mo fẹ́ kó o fi sí iwájú Olúwa. I want you to tender it before the Lord. Gbogbo bí tó wà máa gbọ́. Listen. Mo ti mo deal fún ni. This is what I'm due for. Mo ti deal fún fisa mi. I'm due for my visa. Mo ti deal fún ọmọ. I'm due for child. Mo ti deal fún ìgbéyàwó. I'm due for marriage. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè. Lift up your two ends. Wàá kọrin yẹn ní ìgbà kan. You will sing that song one or two times. Ògo mi dá o, bàbá ògo mi dá. Ògo mi dá o, bàbá ògo mi dá mi dá. Ọjọ́ orí lọ. múra kó I want you to prepare and sing it. Lẹ́yìn náà màá pe àdúrà yẹn ní ìgbà kan. After that I will call the prayer one time. Ó yẹ kí nǹkan kó ti ṣẹlẹ̀ láyé ẹ̀ kó ti ṣẹlẹ̀. Something ought to have happened in your life and yet to be happened. Wọ́n ti gbowó lọ́wọ́ rẹ o. You have taken money from you. O ti gbàwé o ti gbàdúrà o. You fasted and prayed. Wọ́n ti bọ́ gbẹ́bọ gan lórí ẹ̀. They have made sacrifice over it for you. Ṣùgbọ́n ìyanu ò ṣẹlẹ̀. The miracle didn't happen. Ọlọ́run tó lè ṣe lọ́wọ́ ké sí. The God that can do it is the one you have come and call upon. Adéníran ni Ọlọ́run kan tó lè ṣe. Adéníran has a God that can do it. Ògo mi dà o, bàbá ògo mi dà. Ògo mi dà o, bàbá ògo mi dà. Ọjọ́ orí lọ. Àkókò mi lọ. promotion. Those of you that are due for promotion. Ẹ múra. Be prepared. Ẹ ti dìrù fún kọ́kọ́rọ́ kan tí ẹ ò tí ì rí gbà. You are due for a key you are yet to receive. Bóyá kọ́kọ́rọ́ ilé ni. The house. Bóyá kọ́kọ́rọ́ mọ́tò ni. Car. Bóyá àṣeyọrí lẹ́nu iṣẹ́ ni. Success in work. Bóyá àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ ni. Success in education. O ti due fún nǹkan kan. You are due for something. A fẹ́ kọ́ ní ìgbà tó kàn We want to sing it for the last time. Ọlọ́run ìpè yín bẹ láàyè. God of this call is alive. Mo mọ Ọlọ́run tí mo sìn. I know the God I'm serving. Mo mọ agbára rẹ̀. I know his power. Kò jẹ́ gbogbo ayé wa fẹ́ níbọ̀ ni. He will never give the glory that belong to us. Ó kéré dáa o. Bàbá òwe gbòmí ga. Ó gbòmí ga o, bàbá òwe gbòmí ga. Ọjọ́ You will shout on top of the voice. Don't keep your mouth silent. Tó bá ṣe visa ló ń béèrè. If you are asking for visa. Mo ti deal fún visa. I'm due for visa. Tó bá ṣe dárúkọ tó ti deal fún. Mention what you are due for. Olúwa mo ti deal fún nǹkan báyìí. Lord I'm due for this. Mo ti deal fún nǹkan báyìí. I'm due for this. Ìgbà mẹ́ta ni ọ̀pọ̀ orúkọ Jésù. Call the name of Jesus three times. Ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan. Holy spirit one time. Ọlọ́run iná lẹ́ẹ̀kan. God of fire one time. Mo ti deal fún iṣẹ́. I'm due for work. Olúwa yọ̀ǹda ẹ̀fọ́ mi àtúnyẹ̀sí Jésù ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ọlọ́run iná o. Mo ti dùn. Jákọ́bù ní ìdáwọ́ ni ń pèsè fún ilé mi. Olúwa èmi náà ti dùn. lẹ́yìn olùsítàyà mo ti dùn. lẹ́yìn olùsítàyà mo ti dùn fún ìyanu báyìí mo ti ń ké lọ́jọ́ pípẹ́ alágbára ọlọ́run orí òkè ọlọ́run orí òkè yìí ọlọ́run solution land ọlọ́run adé níran mo ti dì. mo ti dì. ṣe tèmi náà fún mi ní ìyanu mi mo ti dì ọlọ́run mi. Telescope. Mo ti dín. Jésù Olúwa wa. Amen. Ẹ̀yin tá a ti dín yẹn. Those of you that are due. Ṣé Ọlọ́run tiẹ̀ ti bá ń sọ̀rọ̀ lórí nǹkan yẹn Has God talking over that thing with you? Àwọn kan la rán mi ní sí ní ìpele yẹn báyìí. I'm sent to some people at that stage. N tó ń sọ pé o due fún yìí. That thing you are saying that you are due for. Ṣé Ọlọ́run ti confirm ẹ̀ fún ẹ rí pé ti tiẹ̀ ni? Has the Lord confirm it for you that it is yours? Tó bá ṣe ìwọ ni. If it is you. Olúwa fi èyí rán mi sí ọ. The Lord sent me to you with that. Kọ́ nínú ọgbẹ́ ọkàn nínú omijé. Write it in wounded heart and in weeping. Kọ́ pẹ̀lú ẹni tí ó ṣetán láti gbà tó fẹ́. Sing it as the person that is ready to receive what is won. Bàbá dìde, mo lè rí sẹ́. Bàbá dìde o, mo lè rí sẹ́. Mi ò gbọ́ rẹ̀. Bàbá. I say that the prophet of God. Mo sọ bí agbẹnusọ Olódùmarè. I speak at the mouthpiece of the Lord. Gbogbo ń rẹ ti deal fún. All what your love are due for. Olúwa ṣe kankan ayé rẹ. Please kindly in your love. Amen. Olúwa lẹ́nìyàn kan gbọ́ mi. The Lord says someone is hearing me. Omijé ló fi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. You are saying it with weeping right now. Torí ẹ̀ gan. Àwọn ènìyàn ti ṣubú lù ọ́. Because of the reproach of people are falling on you. Nítorí pé. Because. Ohun dì fún. What you are due for. Kò tí ì ṣẹlẹ̀ láyé. Has not happened in your life. Ṣùgbọ́n gbọ́ Olúwa lẹ́nu mi. You hear the voice of God from my mouth. Bí wòlíì mo kéde. As prophet I announced. Mo dúró nínú májàmú ìpè tá a fi pè mí. I stood in the covenant of the calling of the church. Mo sọ̀rọ̀ nínú agbára Kristi. I speak in the power of Christ Jesus. Ohun tí ayé mi àjẹ́ ti dìbò. What your life and my life due for. Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀. God establish it, amen. Nítorí pa kọ́ nínú ìwé. Because it is written. Abakuku orí pé. In the book of Habakkuk chapter two. Ìran náà jẹ́ ti ìgbà kan. The vision is for a set time. Ó ní yóò sì máa yára sí ìgbẹ̀yìn. And with to the end. Ó yóò sì dé and will come. ó ní kò yóò ṣèké. he will not. ó ní ní dídé yóò dé. in coming he will come. ó ní kì yóò sì pẹ́ mọ́. he will not tarry. èmi wí bí wòlíì. I said as prophet. mo sọ ọ́ nínú ọ̀rọ̀. I speak in his. àti agbára rẹ̀. and his power. oore gbogbo tó ti dì fún. all good things are due for. èyí tó ti ṣèlérí rẹ̀. that has promised. olúwa fìdí rẹ̀ múlẹ̀. father establish them amen. Ó ti náwó ti nára. You've spent money. Ó ti dààmú. And your strength. You've time. You are tired. The Lord shall to announce to someone. Listen. Mo wí lórúkọ Jésù. I send the name of Jesus. Ohun tí mo gbọ́ ni mo pè jáde. The voice I heard is what I speak out. Ó ní tọ́ due fún. He said what you are due for. Ọlọ́run ní dààmú mọ́kòwó tó ṣe. You will not struggle before I do it. Amen. Ó ní ní ìrọ̀rùn lọ́wọ́ ṣe fún ọ. Easy we do it amen. Ó ní ní ìrọ̀rùn lọ́wọ́ ṣe fún ọ. Easy we do it amen. Màlẹ́ ayéwò ló ní ìdá. Samesh kadehi eli elijon. Noga ayoli ayononinda mahindafa. Ayoli skapa. Roga ayononinda fa hilinda kapahari sonale. Lika ayononinda fa hilida Rostaya ayononinda mahinda fahilinda kapahari fa hilida pa lọ́sẹ̀ ni mi ò dábàá. I decree. Ohun tó ti dìú fún. What you are due for. Láìpẹ́ láì jìnà. Very soon, not long. Wọ́n kí ọ oríire lórí ẹ̀. Congratulate you by faith. Mo ní wọ́n kí ọ oríire lórí rẹ̀. Congratulate you by faith. Mo ní wọ́n kí ọ oríire lórí rẹ̀. Congratulate you by faith. Jai, mo ń dáwọ́ délẹ̀. Mo ní wọ́n kí ọkọ oríye lórí ẹ̀. Mo ní wọ́n kí ọkọ oríye lórí ẹ̀. Mo ní wọ́n kí ọkọ oríye lórí ẹ̀. Okay òye rẹ yé mi sìn. I understand it now. mo ní mo rí lọ́sàn-án mi tí mo sùn sí. I say that I saw you where I'm sitting down. tí mo fẹ̀yìntì mẹ́yẹn. that I just rested on. wọ́n já àwọn bọ́ọ̀sì kankan lẹ̀. They place hands some boxes. Wọ́n wá ń gbé wọn ní bí ìgbà ń já wọn bí box tí ó wà ní containers. As if they are dropping them. Wọ́n wá ń já wọlé. Bringing them in. Olúwa kí leléyìí. Lord, what is this? Mo sọ fún yín Olúwa ló ní àwọn packages kan fáwọn kan. The Lord said ask packages for some. Oh yes, ó yé mi dáadáa báyìí. I understand it well. Ó gbogbo tó ti due fún. All what you are due for. Ọ̀run yọ̀ǹda rẹ̀ báyìí. Amen. Torí àwọn áńgẹ́lì ti kó wọlé. Because the angel have already brought them in. Gbọ́ mo ní wọ́n pinlẹ̀ ọlọ́wọ́. He said they put it in your hands, amen. Ohun tẹ́mi àṣà yìí ti di due fún. What you and I are due for. Ẹ̀yin tají due fún ìgbéyàwó. Those of you are due for marriage. Ẹ̀yin tají due fún ìwòsàn. Due for healing. Ẹ̀yin tají due fún ìgbéga. Due for promotion. Ẹ̀yin tají due fún ọmọ bíbí. Due for childbearing. Lórúkọ Jésù mo ní wọ́n kí ikú oríire. Jesus said they will congratulate us, amen. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Ó yá gbàdọ̀ due fún. Receive what I give. O sọ̀rọ̀ mo ní ó yàgbá. Receive it lórúkọ jésù gbà. in jesus name receive. sọ̀rọ̀ dáadáa ó yá gbà. this address amen. ó yá gbà o. receive it amen. ohun tó dì fún gbà. what you are did for receive it. ohun táyé rẹ dì fún gbà. what your life is for receive it. ohun tí ilé rẹ dì fún gbà. what your home is. ohun tí iṣẹ́ rẹ dì fún gbà. what you did for receive it. ohun tí ìfẹ́ dì fún gbà. receive it amen. lórúkọ jésù ó yá gbà. in jesus name receive it amen. lórúkọ jésù mo la gbà. in jesus name receive it amen. ohun tá a dì fún ó yá gbà. what we are did for we receive it. ohun tá dì fún yá gbà. what we are did for we are receiving it. lórúkọ jésù mo ló yá gbà. In Jesus' name, will receive, oh, oh, yeah, will receive it in Jesus' name. Let us say, oh, yeah, that letter. Lẹ́tà sẹ́yìn ó yá gbà. Employment letter. Lẹ́tà ìgbéga yóò yá gbà. Promotion letter. Rẹ̀dígàn yóò yá gbà. Rẹ̀dígàn. Lórúkọ Jésù ó yá gbà. Receive it. Lórúkọ Jésù ó yá gbà. Jesus name is. Lórúkọ Jésù ó yá gbà. In Jesus name is. Lórúkọ Jésù ó yá gbà. In Jesus name is. Lórúkọ Jésù ó yá gbà. In Jesus name is. Físà yẹn yá gbà. That visa receive. Ìwé ìgbélu yẹn ó yá gbà. That president. Lórúkọ Jésù ó yá gbà. Receive it. Lórúkọ Jésù ó yá gbà. In Jesus name is. Kọ́kọ́rọ́ mọ́tò yẹn gbà. The key to the card is key. Kọ́kọ́rọ́ lẹ́yìn ó yá gbà. Key to the home receive. Ìrànlọ́wọ́ yẹn ó yá Help receive. Ìbùkún yẹn ó yá Blessing receive. Lórúkọ Jésù ó yá Jesus name receive. Ó yá Receive it, amen. Ògo ni fún Ọlọ́run. Glory be to God jójójójó ṣàjọyọ̀ lórí ẹ̀. dance celebrate over it. ṣàjọyọ̀ lórí ẹ̀. celebrate over it. ṣàjọyọ̀ lórí ẹ̀. celebrate. jó lórí rẹ̀. dance over it. jó lórí rẹ̀. dance. jó lórí rẹ̀. dance. jó lórí rẹ̀. dance. jẹjọ́. Dance. Mo ń bọ́ sọ́wọ́ bá jó. Dance, I'm talking to you now. Jólórí rẹ̀, jólórí rẹ̀. Dance over it. Jólórí rẹ̀. Dance. Jólórí nǹkan yẹn. Dance over it. Jó jó jó. Dance. Ó ṣàjọyọ̀ ní You are celebrating. Torí wọ́n kí ọkọ oríire láìpẹ́ yìí. Because they congratulate you very soon. Wọ́n kí ọkọ oríire láìpẹ́ yìí. They congratulate you very soon. Wọ́n kí ọkọ oríire lọ́pẹ́ yìí. They congratulate you very soon. Orin rẹ̀ ni èmi lọ lọ́pẹ́. Your song is am. Èmi mà lọ lọ́pẹ́ o. I am a thankful man carry the work of father. in my life I am the child. ó jẹ́ lórí yẹn ìbàdàn lọ́pẹ́ o. ìbàdàn lọ́pẹ́. ìbàdàn ṣe ó ti ṣe ó bàbá ti ṣe ó ṣe ó ti ṣe ó. ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ èmi ló láyọ̀ bẹ́ẹ̀ bá mi bí bá ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ èmi ló láyọ̀ parapọ̀ bọ́ ọyọ̀. They will gather together to celebrate with you now lórí ìyanu tó ti díù fún mi. over the miracle you are due for. láìpẹ́ láì jìnnà. very soon at long. bí èmi bá jẹ́wọ́ òye olúwa ní tòótọ́. if and the prophet of God in thee. wá kí ọkọ oríire lórí rẹ̀. congratulate you by tẹ̀lẹ̀. olúwa ló wí. The Lord is the one that said it. Kì í sọ̀rọ̀ ènìyàn. It's not the first of man. Ó ní tí wọ́n ti díù fún. He said what they are due for. Ó mọ̀ pọ̀ díù. He know that you are due. Ó ti pẹ́. You are. Longer on ni. ẹ ti fẹ́ mọ irun lé. you you starting thinking. ọlọ́run mi lè ṣe jù bẹ́ẹ̀ lọ. my God can do more than that. dá ìyanu yóò fi decorate yẹ. the miracle that will decorate you. olúwa mi yóò ṣe kọ́ni tó parí. God will do before the servant at amen. Olúwa ní kí n kí ẹ̀yin kan kú oríire mi. The Lord has congratulate some of you here. Ó ní two thousand and nineteen. Because twenty nineteen. Ó ní ọdún àjọyọ̀ yín ni. It is the year of celebration amen. Ọdún àjọyọ̀ yín ni. The year of celebration amen. Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Three times. Wọ́n kì í kú oríire nínú ọdún yẹn. We congratulate you in the year man. Bẹ́ẹ̀ dẹ̀ la o. So shall it be. Kò ní yí padà. It will not change. Ó ti rí bẹ́ẹ̀. It is so. Jésù Olúwa wa. Jesus Christ our Lord. Pàtẹ́wọ̀ rẹ̀ fún Jésù. Clap your hands together for Jesus. Go ni fún Ọlọ́run. Sọ fún èèyàn méje pé mi mo dẹ̀ lẹ́rí yẹn o. Tell seven people that I'm the owner of the testimony and the testifier. I'm the testifier. I'm the testifier. I'm the testifier. I'm the testifier. I'm the testifier. I'm the testifier. I'm the testifier. I'm the testifier. Amen. Amen.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 báyìí sọ̀rọ̀ yẹn náà. Come to that same line. O fẹ́ connect wa lórí WhatsApp. Connect us on WhatsApp. Fún àwọn àdúrà ojoojúmọ́. Daily prayers. Ẹ̀rọ bánisọ̀rọ̀ yìí kan náà ni. Call out the same line. zero eight zero. zero eight zero. six eight. two five. two five. seven eight. seven eight. nine one. Lórúkọ Jésù á dára mọ́. Àwọn àdúrà wa àti messages wa. Our prayers and messages. Wọ́n wà lórí YouTube. They're on YouTube. Lọ́lọ́kan òjọ̀ kan. We have it in many. Ó dẹ̀ pọ̀. And it's very many. Ó dẹ̀ ní ṣe pẹ̀lú ayé rẹ̀. Have to do with your life. Kò sí tó ń la kọjá. There's nothing you are passing. Tó bá ti lórí YouTube. If you get to YouTube. Lọ wá. Go and search for it. Prophet Ṣẹ́gun Adéníran bẹ̀. Prophet Ṣẹ́gun Adéníran. Wọ́n ti Prophet Ṣẹ́gun Adéníran ní. That's Prophet Ṣẹ́gun Adéníran. Wà rí àwọn àdúrà wa ń bẹ̀. Still our prayers there. Wà dẹ̀ rí ìyanu bó ti ń gbà. You see miracle as you are receiving. Ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. We receive testimony every day. Láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. We receive yours very soon. Ní orúkọ Jésù. In Jesus name. Bí àdúrà yìí ránṣẹ́ ṣe di ara rẹ̀. Share this prayer with your families and your relatives. Fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀. Send it to your friends also your WhatsApp. Bẹ́ẹ̀ lórí Facebook ni. On your Facebook. Àbáwọn media mi. On all other social media. Orí bó fi ránṣẹ́ sí wọn. Èmi máa ń gbàládùá. I pray. Mo sì tún gbàládùá. I'm praying Mo ti ń share rẹ̀ pẹ̀lú àwọn èèyàn. I'm sharing it with your people. Olúwa ó connect ẹ lórí rẹ. The Lord will connect you with your benefactor. connect rẹ. Connect you with your helper. connect rẹ. you with your helper. Wàá dẹ̀ lẹ́rìí tó ti rí. And you have the testimony you've never had before. Bẹ́ẹ̀ dẹ̀ la rí o. So shall it be. Jésù Olúwa wa. Jesus is Lord. Títí tí wàá fi pè fún ẹ̀rí. you come for testimony. Jésù lolúwa. Jesus is Lord. Amen. Amen